admission admission admission. bismillahirrahmanirrahim. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ẹ̀kọ́ làgbà ìmọ̀ ló láyé ní darussalafiya school ìbàdàn nàìjíríà fi ń pè wá láti wá forúkọ àwọn ọmọ wa sílẹ̀ fún ẹ̀kọ́ kéwú àti ìwé tí a mọ̀ sí kéwúkéwé ní abala ẹ̀kọ́ kéwú ìtìdà iyá ìdàdíyá àti sànàwíyà monday to thursday ní full time láti aago mẹ́ta àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ part time ní saturday àti sunday láti aago mẹ́jọ àárọ̀ sí aago kan àbọ̀ ọ̀sán aago mẹ́ta sí mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lọ́jọ́ sátidé àti sunday ní quran memorization ìyẹn tààfíì tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà ni ètò ẹ̀kọ́ yìí wà fún bójẹ́dé tàbí boarding ètò ti wà fún ní abala ti western education àní crèche nursery primary àti secondary classes darussalafiya school ìbàdàn nàìjíríà wà ní nọ́mbà aa seventy two àwòwò apẹtẹ muslim ìbàdàn àti jigan off akanran road ọ̀nà àrà ìbàdàn lábẹ́ ìdásílẹ̀ sheikh rasheed bun mustapha asala sàràfí àbú ìbejì ẹ sì lè kàn sí wọn lórí mustapha rasheed eighteen eighteen at gmail dot com tàbí kẹ́ẹ̀pè zero eight one one zero six three nine three six six àti zero eight zero five four five six zero five four seven fún ọjọ́ ọ̀la tó péye darussalafiya school ìbàdàn nàìjíríà tó jẹ́ kéwúkéwé òun ló yẹ ká máa lọ. إن الحمد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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí a fi ọpẹ́ fún òní ọba tí ó ṣe wá ní mùsùlùmí olùgbàfà fún ẹni tí a ò rí òun náà ni Allah subhanahu wa ta'ala kò ṣe wá ní kèfèrí elétí kán elétí dídi problem táwọn kèfèrí ní òun ni wípé tí wọ́n bá ànábì wa Muhammad fà nígbà yẹ báwo lè fi lè sọ fún wa ká máa sin nǹkan tí a ò rí tá fi nǹkan tá a rí sílẹ̀ problem tán ní náà nìyẹn wọ́n láwọn ò rí àlọ́ọ̀gùn àwọn dẹ̀ ń sin àwọn òòṣà wọn ẹni tí ń sin òkúta ẹni tí ń sin igi ẹni tí ń sin oòrùn ẹni tí ń sin òṣùpá ẹni tí ń sin ṣẹ̀tọ́ọ̀nì oríṣiríṣi nǹkan náà sìn wọ́n ní báwo làwọn ṣe lè fi àwọn nǹkan yìí lẹ̀ káwọn ọmọ sin ẹni táwọn ò rí pọ́blẹ́mù tí wọ́n ní náà nìyẹn ìyẹn ló fà tí mo fi ń ṣe àlàyé gẹ́gẹ́ mo sì bẹ̀rẹ̀ ní ìjẹjọ́ kí ni ọ̀nà tá a lè gbà séèfù ara wa ọ̀nà wo la lè gbà ṣe tàṣínù ara wa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kúrò lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn ṣàìtọ́ọ̀nù tí wọ́n ṣẹ̀ dàgáyé sìn pàápàá jùlọ lórí àwọn social media ẹ rí àwọn ọmọ kéékèèké yìí àwọn ọmọ kèfèrí àwọn ọmọ ẹlẹ́bọ yìí wọ́n kún bẹ̀ gan wọ́n ń wọnú Quran wọ́n ń tún nǹkan tó wù wọ́n bẹ̀ wọ́n ń wọnú hadith anabi wọ́n ń sọ nǹkan tó wù wọ́n bẹ̀ ìnáwó méjì ni mò ń ná lé wọn lórí ìnáwó alákọ̀ọ́kọ́ tí mò ń ná lé wọn lórí ni pé báwo la àwa mùsùlùmí kúrò nínú ète àti ìròrí burúkú wọn yìí ìnáwó kejì òun ni wípé àwọn ọmọ tó jẹ́ kèfèrí gangan fúnra wọn pàápàá jùlọ èyí tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ nù wọn báwo làlọ́wọ́ ti sàánú tiwọn náà ṣàìtàn tó gbá wọn mú o lè tú wọn lẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah Ta'ala ìnáwó lànà àmì Allah Subhanahu Wa Ta'ala kójọ ó gba ìnáwó wa lórí wọn báwo la ti fẹ́ lára wa ibi táwọn kèfèrí yìí ibi tí wọ́n ti sọnù àkọ́kọ́ tó lágbára jù ibi àkọ́kọ́ tó ní agbára jù tó jẹ́ òun gangan ni bẹ́sìsì ìsọnù wọn tó yẹ kó gangan ni pírọ́blẹ́mù àkọ́kọ́ òun wípé wọ́n fi ibi tí ó ti rí ìmọ̀nà sílẹ̀ wọ́n lọ ń wá ìmọ̀nà níbi tí ò sí ìmọ̀nà ń bẹ ó ti tán wrong channel tán gbà nìyẹn tẹ́yìn bá tẹ̀ fi lè sọnù bí ìyẹn ẹ lè rí yẹn yìí mọ́ àbídá lọ́ba fẹ́ ìpínlẹ̀ ní ìdẹ́gbẹ́gbẹ́ lọ síbí kan rèé ẹ sa gba ọ̀nà bòmí ẹ lè débi tẹ́ ń lọ yẹn yóò máa lọ ni yóò máa lọ ni yóò máa lọ ni àti travel rí tá lọ bọ̀nà mí ìjọ kan ọ̀tọ̀ níbi tá lọ fa a sì lọ já sí ìjẹ̀bú ẹjọ́ ibú láwa wọn ni àìjẹ̀bú láwa ìjẹ̀bú gbówó ọ̀tọ̀ níbi tá a ń lọ ètò nípa a ti gba wrong channel nípìnlẹ̀ ẹ lè débi tẹ́ ń lọ yẹn ẹ máa lọ ni ẹ tẹ̀sẹ̀ padà kọ́lá mo ti lo èkó ń bẹ̀yẹn náà rí ta ṣe mi ṣètò ojú ọ̀nà ta lọ já sí airport bá a ṣe já sí mútàlá mọ̀ àbí kí ló ń korúkọ airport bẹ̀ ni wọ́n ní kò síbi kankan bí àfi tá a bá ń lọ London America kankan lókun rẹ̀ rárá o tẹ́yìn bá ti lè sinà báyìí èèyàn máa sọnù lọ ìpínlẹ̀ làwọn ọmọ ti jù ú lẹ̀ ìpínlẹ̀ tẹ́yìn bá ti jù ìpínlẹ̀ lẹ̀ ẹ̀ lè débi tá à òun ni kí ni ibi tí ó ti rí ìmọ̀nà òun náà nínú Quran inú hadith anabi wa Muhammad sallallahu alaihi wa sallam òun náà làwa mùsùlùmí la fi ń ṣe ìṣúra òun la fi dèrà wa lámúre tí ó jẹ́ ká sọnù Quran Allah ìwé ńlá ni ìwé ńlá ni o kì ṣe ìwé kékeré ìwé tó jẹ́ ọ̀rọ̀ Allah direct ni ọba ẹlẹ́dàá wa ẹ̀ ń bá ti lè jù sẹ́yìn tó lóun ò fi ṣe ìmọ̀nàmá ẹ̀ lè rí he ẹ̀ lè rí he mọ́ ibẹ̀ ni problem àwọn ọmọ yìí wọ́n kọ̀ndẹ́mù Quran wọ́n kọ̀ndẹ́mù hadith anabi wọ́n kọ̀ndẹ́mù anabi ìbàdàn ti lè kọ̀ndẹ́mù àwọn mẹ́rẹ̀ẹ̀ta yẹn ẹ̀wò kàtìkàtì tán sọ torí pé àwọn nǹkan tó fẹ́ máa sọ yẹn kò síbi tí ó ti máa mú mọ́ àbí ká máa mú lórí wọn. mo bi wọ́n léèrè pé ta ló dálé ayé wàláì kàtìkàtì làwọn máa ń sọ ibi tí ó ti rí nínú koran náà wọ́n kàn sọ kàtìkàtì ni wọ́n kà bára wa láyé náà ni ó kìkí la wá ṣe láyé ọ̀n rí dáhùn wọ́n ní kò sáájú ìdílé yìí kú ọ̀rọ̀ kàtìkàtì náà sọ ọ̀rọ̀ kàtìkàtì tó ní agbára òun náà sọ tó le gan ẹ lọ sínú sọ́ọ̀tù tọ́ ha sọ́ọ̀tù tọ́ ha koran chapter twenty nìyẹn ẹ lọ gbé láti àyà one hundred and twenty three one two three àyà one two three lọ́gbẹ́ láti rẹ̀. sábàbí tá a fi délé ayé yìí kí la wá ṣe ń bẹ̀ kí ni ó máa gáìdì wa ń bẹ̀ wàláhì aláwùsọ ń bẹ̀. nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ láàárín anabi adam aleyhi salatu wa salam àti ìyàwó ẹ̀ tó jẹ́ màmá gbogbo wa hawa aleyhi salatu wa salam gbogbo aná làmọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ike ọgbà àlùjánnà náà wà tẹ́lẹ̀ olódi pé ṣàìtàn ó lọ rú wọn lójú ìgbà tó rú wọn lójú aláwọ̀ bínú ó ní káfó ọ̀nà bàlìjánà láti ń jẹ́ ń rọrùn láti ń mú rọrùn káma bọ̀ wá síbo káma wá sórí ààyè káfó mẹ́ aláwọ̀ dẹ́ sàdéhùn pé ẹ̀ ń bá padà ṣe nǹkan tó ń fẹ́ yìí náà yóò padà sínú bàlìjánà ìtàn yẹn kọ́ ni mo wá sọ gbogbo àti mọ ìtàn yẹn ó sì jèso báwo gbogbo àti mọ̀ ẹ wá lọ sínú sọ́ọ̀tù tọ́ ayẹn Quran chapter twenty ẹgbẹ́ láti àyà one twenty three àlọ́ òní ọ̀ọ́lẹ̀ àbẹ̀tọ́ mi ní àjẹmíà ẹ̀yin méjèèjì àti wáádà àti Hawa ọyẹ kó lọ gbàǹjánà yẹn ẹ máa ń lórí ilẹ̀ ayé orí ilẹ̀ ayé tá a wà yìí náà ni o àwọn bàbá wa ìyá wa tó pin ilẹ̀ ilé ayé tá a dé yìí àwọn náà nìyẹn ẹ máa ń lórí ilẹ̀ ayé báàdùkùn lè báàdùn ní adú tẹ́fà ti dórí ilẹ̀ ayé yẹn ẹ̀yin náà lẹ́ẹ̀mọ sọ̀tà ara yín tẹ́fà ti dé rẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ni mò ń lọ. àlọ́ wa ni fa imma ya'tiyannakum minni huda faman ittaba'a hudaya fala yadhillu wala yashqa waman a'rada an dhikri fa inna lahu ma'ishatan dankan wa nahshuruhu yawma al-qiyamati a'ma qala rabbi لما أشدني أعمى وقد كنت بصيرا وكذلك أتتك آياتنا فنسيتها فكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه والعذاب الآخرة أشد وأبقى ألوني أي مجيجي أتوى wá àtìyàwó ẹ̀ Hawa ẹ máa lọ sórí ilẹ̀ ayé fa imma ya'tiyannakum minni huda tẹ́ bá ti dórí ilẹ̀ ayé yẹn ìmọ̀nà mi ó mọ̀ wá báyìí kí ni ìmọ̀nà náà Qur'an yóò àmọ́ wá báyìí ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين سورة البقرة آية لكيش ìmọ̀nà ní Qur'an àtọ́ni dáríkàl kitab ìwé tí mo fi ránṣẹ́ sí yẹn láàárọ̀ ìbàfì kò sí iyèméjì kankan mẹ́ ẹ má ṣe iyèméjì sí o hudan lil muttaqin ìmọ̀nà ló wà ń bẹ fún yín gbogbo ẹni tó bá ti olùgbàgbọ́ òdodo huda tẹ́ bá ti ìmọ̀nà mi wà máa bá yín bẹ́ẹ̀ kí ni ìmọ̀nà náà alukur'an yóò máa bá yín bẹ́ẹ̀ alọ́ wàá ṣàdéhùn ó ní famani tábà àwùdáì ẹ̀ ń bá tẹ̀lé ìmọ̀nà yẹn tí màá máa fi ránṣẹ́ sí yín ní sọ fún ádámù àti àwa òbá yẹn tẹ́ ẹ bá ti ń tẹ̀lé ìmọ̀nà yẹn tẹ́ ẹ fi ń ṣe ìgbésí ayé yín tẹ́ ẹ fi ń tẹ̀sìn yín alọ́ ní fàlẹ́ ayọ̀ bí lu wàlẹ̀ ayọ̀ ṣùkọ́ ẹni yóò ní sọnù wàlẹ̀ ayọ̀ ṣùkọ́ kò sì ní sorí kú. ó ti dán problem táwọn ọmọ kẹfẹ́ rí gangan bí tá ti rọ́ọ̀lù àdánwò nìyẹn ibi tá ti rọ́ọ̀lù bá bọ àyà nìyẹn gbogbo ẹni tó bá ti fi koran tó jù sẹ́yìn rẹ̀ pípé òun ò ní gbé síwájú òun kó máa gáìdì òun yóò sòfà yóò sòfà gàmà ni alọ́ ni gbogbo ẹni tó bá ti tẹ̀lé ìmọ̀nà yẹn ó ṣàdéhùn méjì fàlàyàdé onísọnù wàlà yẹ́ṣkọ́ òsìní sórí ikú láyé alọ́ wa ní ṣùgbọ́n wàmẹ̀nà àròdọ̀ àǹdíkiri ẹ ń bá wá ṣẹ́rí kò ń bẹ́ẹ̀ òun nílò kùrán ẹ̀rọ jà lò kùrán mọ́ kọ́sísọ̀ ní ẹjá máa lò ẹ̀rin kìníkà ìwé tó ti pẹ́ ni àgbà ṣẹ̀rí àwọlé àgbà kìníkà wọlé àgbà gbogbo ẹ̀wọlé alọ́nìwà mẹ́nà àárọ̀dà ni wà máa bá yẹn alọ́nìfà ìnàlẹ́hù màáyí ṣàtàndọ́ǹkà ìgbésí ayé tí ìgbésí ayé ìfún pínpín ni ó máa gbé ẹ ráwọn ọmọ iná ẹgbẹ́ tí ń tẹ̀sẹ̀ ẹbọ̀sẹ̀ ẹgbẹ́ tí ń tẹ̀sẹ̀ ẹbọ̀sẹ̀ ta ló dálé ayé labí ń léèrè ẹgbẹ́ tí ń fò káàkiri ẹ àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní pánkù ló dá ayé àwọn kìíní kan wọ́n ní yánkù ló dá àwọn Yorùbá wọ́n ló lódùmarè ló dá àwọn kìíní ẹwọ́n ṣe ń ṣe ilé ayé ẹyọ kan ẹ̀dẹ̀ ka bí èèyàn mẹ́jọ kalẹ̀ tó dálé ayé àgbákò ní wàláìlà ẹ lè ní ẹ̀dá gan tó le gan wàláìrú yín bá mi ẹ̀rù yín bà wá torí pé kí ni tí ìjà nǹkan yìí bá dé yóò kára lé yóò kára pọ̀ ta ló dálé ayé straight forward tẹ́ẹ̀dẹ̀ dárúkọ àlọ́wọ́ tó wà ní koran ẹ wá ń ka bí èèyàn mẹ́jọ tó dálé ayé sájọ pawọ́pọ̀ dání àdúgbò èèyàn wọn làwọn ọmọ yìí tí wọ́n jọ wọ́n pera wọn níbẹ̀ ẹjọ́ ẹjá dálé ayé àbílẹ̀ ayé lè ló wà tó káwa Yorùbá ká nígbàgbọ́ ipe olódùmarè ló dálé ayé káwọn ọmọ israeli kan nígbàgbọ́ ipe kìnnìkan yankú ló dálé ayé káwọn kìnnìkan náà nígbàgbọ́ káwọn japan náà àwọn japanese káwọn náà nígbàgbọ́ ipe kìnnìkan ló dálé ayé tí tẹ́ǹfẹ́ nìyẹn tẹ́ǹpẹ̀pẹ̀ sí nìyẹn nílé ayé yọkan ẹ̀dẹ̀ lísì bí èèyàn mẹ́jọ ló dálé ayé tẹ́ka kú máa mú ìgbàgbọ́ tiẹ̀ ìta lọ gbé bá olúwa wa tó bá ti ṣẹ́rí kúrò níbi ìmọ̀nà tí mo fi ránṣẹ́ sí wọ́n ràn wọ́n alófò fa ìnàlẹ́gùn màá ń ìgbésí ayé tí ó máa gbé ìgbésí ayé tó le ìgbésí ayé tó kún ẹ̀rọ pé kí lélẹ́yìn bí yìí kí lélẹ́yìn sọ yìí ẹ kọ̀ndẹ́mù àdúrà ẹ ládùúgbò kì í gbà kọjá ẹni ìgbìyànjú ẹni kálukú ní gbà ẹ kọ̀ndẹ́mù àlìkèyàmà ẹni kò sí àlìkèyàmà ẹ kọ̀ndẹ́mù iná ẹni kò sí iná ẹ kọ̀ndẹ́mù àlìjánà ẹni kò sí àlìjánà ẹ kọ̀ndẹ́mù gbogbo ẹ̀sìn ẹ̀ ẹni kó ẹni ẹni ẹni ẹni kò sí ẹ̀sì kankan pé àkàrán káàkiri náà ni aláwọn ọmọ ìtúlé lẹ́tà débi pé wọ́n tún ń sọ gan nípa wípé kẹ́míkà kúkà máa ṣe dúbọ̀ wù náà ni ibi táwọn ọmọ ìpèpè sí ni ẹ̀ kódà ẹ̀ tún kọ́ndẹ́mù pé kò sí ẹ̀san ilé ayé náà lẹ́ni ká kó ti gbẹ̀san alọ́ ni ẹni tó bá ti ṣẹ́ríkò níbi ìrántí tí mo fún un ìmọ̀nà tí mo fún fa inna lahu ma'ishatan danka ẹni yóò máa gbégbé sí ayé tó lágbára ẹ̀yin ló máa rí tàṣọ̀rù bá tiẹ̀ ọ̀rọ̀ tí ń sọ bí ṣe ń ṣe gẹ́mọ̀ gbé sílẹ̀ bẹ́ẹ̀ nọ́mà mọ́ láì alóòjó sílẹ̀ ó ní wa nahshuruhu yawma al-qiyamati a'ma Allahu akbar àlìkìyàmà tẹ́yìn ọmọ yìí ní òsì alóò ní tó bá ti wá kú níjọ́ ìpìlẹ̀ àlìkìyàmà òun wà gbé ẹni yẹn dìde ẹni tí ń ṣe wọ́nà wọ́nà bí epo gbóná yìí alóò àmà wọn àpèjì ní afọ́jú ojú ẹ̀ méjèèjì ó ti fọ́ tọ́lá rọ arákùnrin kẹfìrí ọ̀sẹ̀ bọ̀ yìí kí a sọ pé olúwa mi èé ṣe kí ló ṣẹlẹ̀ límà aṣọ́dá ni àdá kí lè tó fi gbé mi dìde lábọ́jú ráì wàpọ̀dé fún tùbà sí ìrọ̀ ìgbà tí mo wà láyé ojú ìrọ̀fọ́ mo lójú mo lójú alọ́wà fún lẹ́sìn alọ́niwà kàdáàlìkà tàtìkà àyàtùnà fàtàsítàhà وكذلك اليوم تنسى هذا جزاء وفاق جزاء وفاقا ẹ̀sán kan tó ṣe láyé làlọ́ fi kàn yẹn ó fọ lójú ó kọ́kọ́ máa jẹ́ bíi nǹkan dímọ̀ ìyànà ìyá ìyá pẹlẹbẹ àlọ́ òní nǹkan tó fà á ni wípé nígbà tó ń bí mi léèrè pé olójú tẹ́lẹ̀ èé ṣe tójú ẹ̀ méjèèjì fi fọ́ lónìí àlọ́ òní nǹkan tó fà á ni wípé wàkàdá àlìkà àtàtìkà àyà àtùnà nígbà tó wà láyé ìbí àwọn àyà wa kùránì wá dé bọ́ àbí òdé bá ọ ó gbọ́ àbó gbọ́ fanasi ìtara ebí wọn náà fọ́jú sí ni ó ṣe bí gbọ́ olóòlè lò olóòbí ṣe mànà alọ́ni fàkàdá alìkàlì tó ń sà lónìí náà òun náà gbàgbé tiẹ̀ náà òun náà wà nínú gbèrè. gbogbo àwọn tán wíwí kò wí bí mo ṣe ṣe iná ni màá ṣe máa ṣe fún gbogbo wọn náà bẹ́ẹ̀ ni màá ṣe máa ṣe fún wọn wàlàm yóò mi bí àyà ti rọ́bì gbogbo ẹni tó bá ti gba kùránì gbọ́ tí ó gba hadith ànábì gbọ́ alọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni màá ṣe máa ṣe fún wọn ah alọ́ ni wàlà àdáàbò àfihàn ti ashad wà abẹ́pà ah alọ́ ni ìyà ìkìámà lé o ìyà ìkìámà sì rèé fáwọn kèfèrí àtàwọn òṣèbọ abẹ́pà yóò máa lọ gbére ni ìyá yìí ò ní dúró yóò máa lọ bẹ́ẹ̀ ni àbí aláwòtà arákójọ má ṣe wá lẹ́ni ìyá o má ṣe wá ní kèfèrí o má ṣe wá ní olùtakò ti Allah má ṣe wá ní olùtakò ti ànábì má ṣe wá ní olùtakò àwọn ahadithu rasul àwọn ọ̀rọ̀ ànábì má ṣe wá ní olùtakò ṣe wá ní mùsùlùmí ó ti fẹsẹ̀ wá rinlẹ̀ báyìí má yẹ ẹsẹ̀ wá kó ní islam o gbogbo àwọn kó bá ní dó tì wọ́n kó dó tì àwa náà Allahumma amin. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الكرام وعلى كل من سلك مسلكهم إلى يوم الإسلام والخروج أما بعد ní tẹ̀síwájú àlàyé tá à ń ṣe lọ nípa wípé ká ṣọ́ra wa ká bójútó àkídà wa ìgbàgbọ́ wa tàwọn ìyàwó wa tàwọn ọmọ wa pàápàá jùlọ àgbákò fóònù tí gbogbo wa gbé dání fóònù yìí ó lè jẹ́ sábàbí oríire fún yàrá kẹyàmá téèyàn bá lò lọ́nà tó gbà yọ olúwa wa nínú fóònù yìí ó lè jẹ́ sábà bí orí ibú fẹ́ lòmíì téèyàn bá lò lọ́nà àgbà tí ó gbà bí olúwa rẹ̀ nínú ó kù sọ́wọ́ ẹni kálukú wa a lò nílò tó dáa ká máa fi gbọ́wọ́ àti àwọn afáàsùn náà ká máa fi kọ́ ẹ̀kọ́ èyí tó nítumọ̀ tí ó wúlò fún aláyé wa àti àti àmọ́ wa gbogbo àwọn ọmọ kèfèrí kéékèèké àwọn ọmọ ọ̀sẹ̀ yìí tán kún orí social media yìí ká jìnà sí wọn ká máa bá ìsìláàmù tiwa lọ gẹ́gẹ́ àlàyé tí wọ́n á ṣe lọ nípa wípé kẹfẹ́ yóò kábàámọ̀ láyé yóò kábàámọ̀ láyé kẹ̀yàmà nílé ayé bíbá ẹ ẹ̀yin náà ti máa rí pé ọ̀rọ̀ rẹ̀ yóò máa tà sí ẹ máa kẹ́fín pé sí nǹkan kan ò mú lọ́pọlọ ẹ máa kẹ́fín bẹ́ẹ̀ nígbà tí èèyàn bá wálé ayé tí ò mọ tó wá ṣe láyé wọn àmọ́ wọn là kàn wá jẹun àwa mu náà ni tẹ̀lé pé ẹ máa kíyèsí ọpọlọ yun kì í sí ìṣá bóò ni òṣèré ní pọ́pọ́sì tàbí délé ayé kò sí nǹkan kan láyé tí ò ní purpose àyàfi wèrè nìkan àtọmọdé wèrè nìkan àti ọmọ kéékèèké àwọn náà ṣe nǹkan tí ò ní purpose gbogbo ẹni tó bá nílà káyè kò sí nǹkan tí ò ní ní purpose tí fi ń ṣe lẹ́yìn wèrè wèrè tẹ́ rí yẹn tó ń mú pé ọwọ́ ta ńlẹ̀lẹ̀ tó ń mú láìlọ́ ńlẹ̀lẹ̀ tó mú bí èkì ló fẹ́ ṣe kò ní ló ṣe bí wèrè ṣe ń lọ yẹn kò níbi tí ń lọ ó sà lọ náà ni kálọ̀ kójọ yà wá wèrè àwọn ọmọ kéékèèké náà àwọn náà máa ń ṣe bí wèrè náà ni àwọn náà ò ní pọ́pọ́ ìṣó dìgbà tó wá tó dàgbà díẹ̀ o lè mọ kóyẹ̀ pẹ̀jọ ó mọ bomi kó mọ tọ̀ sí ó mọ pèké jẹ pé wá gbàmàlà ẹ bí èdè kí ló ń ṣe ní ìsìn kò yé o lè gbé ó lè mú láìnà pé ọ̀tà dání kẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ó lè sunkún látàárọ̀ dálẹ́ tí ò bá rẹ̀ níbẹ̀ kò sí tó fẹ́ fi ṣe kò ní dání lóhùn ó dìgbà tẹ́ bá fún padà wọ́n dá kí ló fẹ́ fi ṣe kò yé téèyàn bá ti ṣe wèrè tí èso àwọn ọmọ kéékèèké gbogbo nǹkan gbọ́dọ̀ ní pọ́pọ́ ìdí téèyàn fi ń ṣe bó láti wálé ayé ẹ̀yọ́ ọmọ ẹni ò ní ìdí pàtàkì láti wálé ayé ẹ̀là kan wá jẹun àwa mu wàláì aláàtú bí wọ́n lérè pé gbogbo àwọn rúgbìn tó wà nínú ilẹ̀ gbogbo ẹ̀fọ́ ni ewédú ni ẹ̀gbẹ́ iṣu ni ta ló gbé síbẹ̀ ta ló fi síbẹ̀ tó fi ń jáde fún wa wàláì wọn la kàn bá ni ẹ máa kíyèsí pé sẹ́yìn ò ní gbé àwọn eléyìí lọ sí ibi tí wọ́n ti tọ́jú wọn báyìí bí kèfèrí ṣe rí nìyẹn àdìsù kan bẹ àdìsù tó pàtàkì ni ó wà ní sọ̀híwì Bukhari ó wà ní sọ̀híwì Muslim aléhìmá rahmatullah mọ́lọ̀bá kí àwọn méjèèjì ẹ lọ kánú sọ̀híwì Bukhari níbi 3334 3334 ó wà mẹ́ ìjọ ìgbéjà kìámà nǹkan ó ṣe gan wàláì ànábì ni yujahu bil kafir yawm al kìámà ànábì ni tó bá díjọ́ ìgbéjà kìámà wọ́n ó mú kèfèrí kan wá kèfèrí ẹlẹ́bọ wọ́n mú wa ó ti wà nínú gbà tó wá fẹ́ wọ náà yìí tó ti wá wà nù náà yìí ànábì ni wọ́n àlọ́ mú wa fàyùkọ́ọ̀lù lẹ́wọ̀ alówó aṣọ fún kèfèrí ìfèrí ẹlẹ́fọ̀ yìí alówó aṣọ fún yìí pé àrọ̀ àìsà lẹ́wọ́ká ẹ̀nẹ̀ lẹ́ka mílì ulẹ̀ áwùdì dáhàbán àkúntà tàfútàdì ibi ànábì alówó aṣọ fún arákùnrin kèfèrí ọ̀sẹ̀ yìí pé nígbà tọ́rọ̀ ti wá fẹ́ já sí náà báyìí ṣé tó bá jẹ́ pé ìwọ ló ní gbogbo dúkìá tó wà lórí ilẹ̀ pátá tí ogun ọdẹ jẹ gold gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ dúkìá tó ní tá a bá kó ó gbogbo orí ilẹ̀ tó ń dá gbogbo ẹ̀ wá jẹ́ gold kìí ṣe ordinary eh, property lásán gbogbo ẹ̀ gold ni àlọ́ wa bí pé tó ẹ́ pè wọ́n ló ní lónìí ìbá ẹ̀ tọrọ rẹ fẹ́ já sí náà ẹ̀ àkóhùn tàtàfútà dìbì yìí ǹjẹ́ o lè fi kókó lẹ̀ kó fi yọra rẹ kó nùnà gbére tó fẹ́ wọ̀ ìyẹn ni pé tí o lè fi sàrà ìwọ ló ní gbogbo dúkìá dúkìá tó wá nìyẹn ó kúlù gbogbo orí ilẹ̀ bàbáta kìí sọ ordinary dúkìá gbogbo wọn tó wá jẹ́ góòtì àlọ́ ń bi léèrè pé tí o lè fi ṣe fìdá tí o lè yọ̀ǹda rẹ̀ fún wa lọ́wọ́ mo jẹ́ pé ó wà fi ṣèfà ara rẹ̀ nínú náà lónìí wàláì arákùnrin kẹfẹ́ ẹlẹ́bọ̀ yìí ọ̀yẹ̀kúlù náà ó ní ni wà lọ́wọ́ ah máa yọ̀ǹda rẹ̀ ká ní pé mi mo ní gbogbo ẹ̀ kí n fi wọnú gbére lónìí máa rẹ̀ ẹ̀ tá lọ sọ fún ni Allah wa sọ fún mi pé wakọ̀dísà azùkà máa hùwà ahwanu min hada àá ah, bọ̀ sígbà tó wà láyé tí mo wá bí ọ tí o ṣe ó kéré sí nǹkan tó ló fẹ́ ṣe lónìí nǹkan tó fúyẹ́ ni mo wá bí ó ń gbà tó wà láyé kàn gbà mí kírun gbàwẹ̀ kí ló lè ń bẹ̀ nǹkan tí mo á làbọ̀ ọlọ́run gbà tó wà láyé gan tó òfin ní dọmọ náà lónìí ó fúyẹ́ sí èyí tó ló fẹ́ ṣe lónìí ó fúyẹ́ sí lónìí náà ọ̀rẹ́ ṣẹ̀ wá dùn nínú ìsìn onítọ́ pé wọ́n lo gbogbo dúkìá orí ilẹ̀ ni ó fi jì ọ̀rẹ́ fáńlá ọkọ̀ mọ́ wọ̀ná ni kò sọ́kọ́ tó fẹ́ mo bí ọ́ nígbà tó wà láyé tí mo ní kó o ṣe sí nǹkan tó wá ló fẹ́ ṣe lónìí lálùkì àmà yìí àlọ́ ànábì ní àlọ́ wa sọ fún arákùnrin ipe làpọ̀dìsà àtùkà máa hùwà áhùwà min hada bó ti bí ọ́ ní nǹkan tó kéré nígbà tó wà láyé sí nǹkan tó ló fẹ́ ṣe lónìí mo dẹ̀ ti gba àdéhùn lẹ́nu rẹ wà á ń tàfi sólbì àdà nígbà tó wà ní bàrá di bàbá yín ànábì Adam ṣe bí ìgbà yẹn lẹ ti gbádẹ́hùn gbogbo wa ti gbádẹ́hùn àwọn ọmọ yín yarí ni ìyẹn náà pè ní mìsáàk ẹlọ́káyà inú sọ́tù làárọ̀ Quran chapter seven àwọn afáàmọ́ pè ní ayatul mìsáàk ayatul mìsáàk ayà àdéhùn gbogbo apáwátá alágbádẹ́hùn ẹlọ́ka inú sọ́tù làárọ̀ ó wà mẹ́ẹ̀ ndé ayà one bí i one seventy one àbí one seventy two àbí one seventy three kan náà ẹ̀ta sọ́tìlà àárọ̀ kan chapter seven bí i one seventy three ṣá ayatul misak sọ́lọ́ ni wà ìdá akọ́dà rabbuka min bani adam min zuhurihim dhurriyyatahum wà ashhadahum ala anfusihim nígbà tí àlọ́ kó wa jáde lára bàláàdì bàbá wa ànábì adam gbogbo ẹ̀dá tó fẹ́ dá pátá táwa yìí náà wà ń bẹ àwọn tó ti kú wà ń bẹ àwọn tí wọ́n ti bí wà ń bẹ gbogbo ẹ̀dá àlọ́ dẹ̀ wa jáde báyìí ní bàrádì rẹ̀ bàrádì ànábì adam wà á ṣe hádà wọn àlà àǹfùsìn alastu bi rabbikum qalu bala aláwòdẹ́ bí wá lérìn jọ náà lọ ṣé tẹ́ bá délé ayé ṣé nílẹ̀ máa sìn abẹ́ máa sìn kàmí wàláì gbogbo wa sọ pé bẹ́ẹ̀ ni ìwọlá máa sìn àní sìn kàmí gbogbo wa sọ bẹ́ẹ̀ yẹn ni alọ́wọ́ ń rán arákùnrin kẹfìrí ẹlẹ́bọn elétí pé ṣé bí o ti ṣàdéhùn wà á ń tàfi súlbi adam láti ìgbà tó ti wà ní bàrà àti ànábì ádámà bàbá yín àgbà tẹbí gbà yẹn ló fi gbàdé òun pé òní ṣẹbọ àlọ́ òní kí ni nǹkan náà tí mo wá pé ọ tí mo pa ọ́ láṣẹ pé kó o ṣe láyé tó o ṣe òun náà ni pé kí ni àlà tó kàbí ó tán ní mo tọ ọlọ́dọ̀ yín náà ẹ mọ́ ti dorogún pẹ̀lú mi tẹ́ bá ti délé ayé o ẹ mọ́ ṣẹbọ pẹ̀lú mi tẹ́ bá ti délé ayé o àlọ́ òní ànábì ní fàábẹ́yìí ta ìlà ṣìrìkà ó sì kọ̀ ẹbọ náà ló padà wá ṣe bẹ́ẹ̀ ni àlọ́ eléyìí yóò máa pè wá ṣàkíyèsí adájẹ́ mùsùlùmí ẹ̀sìn Islam dínú hanif ẹ̀sìn tó mọ́ tí ò bá ẹbọ tán ìdórogún ò bá tán ìṣẹ́bọ pẹ̀lú Allah kò bá tán gbogbo mùsùlùmí tí bá ń ṣẹbọ pẹ̀lú Allah ẹ̀ àǹfààní lórí pé ò tí gbéjọba alẹ̀ wà tó bá ilé gbéjọba alẹ̀ lórí ẹbọ wàhálà dé láti kìámà tójú méjèèjì báyìí lè padé tó dẹ̀ lọ sọ ẹbẹ pẹ̀lú olúwa rẹ wàhálà ńlá kì àwọn èmi ń ké o àwọn yóò máa tàn yẹn wọ́n dá wọn fáwọn ẹnu ẹ wọ́n ní tán fi ń jẹ̀kọ́ lábẹ́ ewé ẹ wọ́n ń tàn yín ni o gbogbo ẹni tí bá ní fífi ń jẹ̀kọ́ lábẹ́ ewé ẹbọ lòun fi jẹ́ ń bẹ̀ o kò sáàyè nínú Islam ìwọ mùsùlùmí náà ló ń lọ sórí òkè sọ pé ìyàwó rẹ náà ń lọ sórí òkè kì í sára wa o kò sí nǹkan kan tí mùsùlùmí lè wá dórí òkè kí ló wá ń mẹ́ gbogbo sáwùrù pátá ló ti mà kí ló wá

àìmọ́ mùsùlùmí tó ní ẹjọ́ ẹbá ń wọ̀nà sọ́nà dá mo fẹ́ rìnrìn àjò gbogbo àwọn nǹkan ìṣẹ́fẹ́ pẹ̀lú àlọ́ ni kò síkà tó kàn ń bẹ̀ ní tó bá fẹ́ bá ọ yóò bá ọ ní tí ò bá ní bá ọ kò ní bá ọ má jẹ́ kí ọ̀rọ̀ rẹ dàbí arákùnrin tó wá dẹ́rì pé ámà tán tó wá ń sọ pé wà lọ́ọ̀ òun ó fi gbogbo dúkìá òun òun ó fi jìrọ̀ mo bí ọ́ Allah tó ṣe rí kàbí mọ́sọ̀ẹ́fọ́ pẹ̀lú mi mọ́sọ̀rọ̀gún pẹ̀lú mi tí mo bí ọ́ ń gbà tó wà láyé nìyẹn fàbáyìtà ilẹ̀ ṣírka ó dẹ̀ kọ̀ náà pé ẹbọ ẹ náà ló ṣe òun náà ló dẹ̀ wá ṣe bá mílíọ̀nù àbí àlọ́ kó mọ̀ṣẹ̀ wá lẹ́lẹ́bọ o mọ̀ṣẹ̀ wá ní kèfèrí o ṣe wá ní mùsùlùmí tó mọ́kànga tó là kó níbi àwọn ìjọlógún pẹ̀lú àlọ́ à ń bẹ̀ ọ́ dákunjọ́ ṣe wá ní mùsùlùmí tó mọ́kànga tó là kó níbi àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn à ń bẹ̀ Allah subhanahu wa ta'ala ṣe wá ní mùsùlùmí tó gbogbo ọ̀nà tí nǹkan yóò gbà rọ̀ wá lọ́rùn dákun darí wa síbẹ̀ gbogbo àwọn tó wá ń múrira nínú ẹbọ tó ń múrira nínú àdádálẹ̀ wọ́n múrira nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àbẹ̀lọ́sọ̀ ha ọ̀tà jọ báni làwọn lẹ́mìí báni dàrẹ́tì wọn síbi ìmànà kò fi àwa náà kò fi ẹsẹ̀ wa nílẹ̀ sínú ẹ̀sìn Allahumma salli وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة gbogbo mùsùlùmí òdodo lọkùnrin lóbìnrin níbi táyé dé dúró táwọn kan máa lọ́nà ẹ̀sìn àṣìlá ó léwu ẹ̀kọ́ lé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ kéwùtì tọ́ni lọ́nà tá a fi lówó lọ́ tá a fi sẹ̀sìn wọ àlùjáná onídẹ̀ra gbólóhùn yìí ní ilé ìwé Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn Nàìjíríà ìrìnà wa létí pé ìgbaniwọlé sáìtù ẹ̀kọ́ tuntun ó tún lọ lọ́wọ́lọ́wọ́ o kí gbogbo bí àtàlágbàsọ pakitimẹ́lẹ̀ ìfọ̀kànbalẹ̀ ńlá ni ó jẹ́ fún òbí tó bá fọmọ sí Daru Salafia for Arabic and Islamic Studies Ìbàdàn àkọ́kọ́ ọmọ òní yapanda ẹgbẹ́kẹ́ kẹ́gbẹ́ ó dè wọ̀. ìdùnnú alẹ́ yóò sì jẹ́ tòbí. preliminary classes ìtìdáyà ìdádíyà kànáwíyà monday sí friday ńlẹ̀kọ́ gbígbà fún full time. aago mẹ́jọ àárọ̀ sago kan àbọ̀sán. saturday àti sunday ní fáwọn tó fẹ́ ṣe part time. saturday àti sunday náà ni. tàbídùn quran quran memorization class only. aago mẹ́ta sí aago mẹ́fà àbọ̀rọ̀lẹ́. tàgbàtọ̀ dọ́tọ̀ kùnrin tóbìnrin ló wà fún níbẹ̀ o. number seventeen ògúndàrẹ́ lọ́ọ̀rẹ́ road five masfala yana bikẹ́ street muslim ìbàdàn. lábẹ́ àkóso olùdásílẹ̀ ustaz rasheed bun mustapha asalafi abubeji. tẹlifon zero zero eight five two three seven five seven seven whatsapp number zero eight one one zero six three nine three six six ǹdẹ lọ́gbẹ̀kọ́ mẹ́.